àwọn gbọ́tíra kan tí wọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn àmẹ́bí Musa tó túmọ̀ sí wípé ọ̀pọ̀ náà àwọn àlùjánu yẹn kò ní wọn máa gùn púpọ̀ báwo ni wọ́n túmọ̀ sí àmẹ́bí kan sáájú sẹ́ńtẹ̀ ní Musa tàbí kápẹ́ pé àwọn náà gbọ́ lọ́tọ̀bọ̀ bàbá bàbá wọn ẹlẹ́ẹ̀kejì ajẹ́ tí wọ́n tún ti gbọ́ nínú tíra tí wọ́n sọ̀kalẹ̀ fún àmẹ́bí rẹ̀ àwọn kọ́tìrà tí wọ́n sọ fún lẹ́yìn kalẹ̀ fún anabi musa yà ní ìlà gòṣì tó jẹ́ pé tírà yìí ọ̀rọ̀ yìí ó mọ ilé mánà lọ sójú ọ̀nà tó tọ́ fàámà nàbì àwọn ti ti gbà wọ. tòtò túmọ̀ sí pé súrà tí a fẹ́ kàlẹ́ mi ta tì ní súrà tì náà yóò máa dá lórí pé bí tí bá nà sọ̀rọ̀ ni yóò máa dojú kọ kí ni ó àwọn àlùjọ ẹ má jàkà gbàgbé pé súrà ìlú àwọn pàbọ́ ìlú tó bẹ fún oní bá ti kà níjẹ̀jọ lórí ọlá tí ń bẹ pẹ̀lú súrà wo súrà tẹlifálàkì súrà tẹlifálàkì àwọn méjèèjì ìbejì ni wọn kọba adọ́la ṣe kiri tó sọ̀kalẹ̀ fún anabi muhammed wakilẹ̀ awo mẹ́ ẹ̀dẹ́gbẹ́la ta méjèèjì sọ̀kalẹ̀ fún anabi kiri di aadé nàdà nígbà tá a nàdà wà lóko tó wà ní nàìjíríà súrà wàmí àtúná yìí wọ gbogbo jáde ó kó sínú orúkọ ọba dẹ́dà agbára tó tún dẹ́dà àti ọba tó yẹ ká náà àìsí hàn ní kíni ó ní. sọ mò ń wá olùkọ́ àbí mò ń wá ìkọ́ wà àlẹ́tàdì mò ń sì ń sáàdì tani o lèrọ bí ọba tí ẹni tó dá àwọn ẹni rọ́pì náà ẹni tó dá wọn sábà sọ̀rọ̀ pàrọ̀ òbí yàtì náà ìyẹn ni dídá dídá nìkan o àti mímójútó àti ìníkàpá àti ṣíṣètò tó túmọ̀ sí pé àlùkò náà wà náà ti dẹ̀mí àtàkà kàtọ̀ọ̀rù fásitì gbogbo tí kéré àtàlìjẹ̀mú wọn bẹ lábẹ́ kí ló kàtọ̀ọ̀rù fásitì ètò bọ́ba dẹ́ba onágbègbè ní àrùkù níyà ìpèsè jíjẹ ìpèsè mú ìpèsè níná ìpèsè nílò wọ́n ní àmọ́ mi ń bá mi tẹ̀lé èèyàn ní ọmọ ìlú kọ́ ọ wá ní mẹ́lìkì àmì náà olùníkàpá àwọn èèyàn àìsàn ló ti fásitì ńlá nínú òròyìn ọba dáadáa ni tó túmọ̀ sí pé kò sẹ́ni tó lè níkàpá èèyàn lórí ikú ọba tó dáyọ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè níkàpá lórí àgbẹ̀rù tó tó bá ní tó tó ọba tó dáhùn tó ti yé Allah subhanahu wa ta'ala ń sọ láyé kan ó ní wà ní máa ń gbàgbá nínú kàmínà yìí nínú ṣe ìwọ́n nínú sùkúù tí apá kan nínú èdíje ìgbàmú bá fẹ́ sọ̀dọ̀ àwọn wa pásítà yìí wá ọlọ́run lórúkọ wá ní ìnáwó ìnáwó wà torí pé òun lọ́ba tẹ̀lé oṣù ọba ti gbọ́ àdéhùn tó ti mọ̀ ta wọn. láyé mi láyé mi ó ní alẹ́ bí na ìdá mẹ́sàrú tọ́ọ̀rọ̀ ikú nígbà ṣẹ́ ìlú níta dájáwó wá ìlà mú mú sí wú. alẹ́ bí na ìdá mẹ́sàrú tọ́ọ̀rọ̀ ikú nígbà ṣẹ́ ìtọ́ àwọn tó bẹ́ẹ̀ ṣe tí ṣètọ́ ìtàbí ń wọ́n kà bẹ̀rẹ̀ tí ó dẹ̀kẹ́ ní yóò máa rí náà ìyẹn ni kò mọ̀ à ẹ̀wọ̀n kí ló bẹ̀ tẹ́lẹ̀ ìyẹn láti gbọ́dọ̀ wá ìtọ́ àti agbára àtààbò lọ́sọ́dọ̀ ọba tó bẹ́yìn àtàní àtàlùfẹ́ mẹ́lìkì àtìdáàrí a ní pé nínú àwọn àkàrù tó lágbára tí àmẹ́lì sọ̀rọ̀ bá àwọn àfọlátọ́ ẹ̀ kọ́lé ìjọba ká máa òun náà ní gbọ́dọ̀ láìlá àti mọ̀lọ́ wà láṣẹ ẹ̀ làwọn olùkọ́ dáadéé làwọn olùmúlùkì torí pé òun ni ó lọlá múlùkù ọlá nìkan kan àlùmúlùkù àti ìkápá ọba tó yẹ kó ó ní ó ní ọlá sọ́mà tilẹ̀ àti kápá sọ́mà ti àti àti kó tí mẹ́rin méjèèjì ó wá ní mẹ́lìkì náà ẹni tó jẹ́ olùkápá èèyàn tẹ́ ẹ bá fẹ́ kéèyàn kápá ẹ̀dá ọba adẹ́dàdìgẹ̀ bẹ̀rẹ̀. lẹ́lọ́nì ọlọ́run abẹ péjọ kó má sáfà mójúkó fún wa kó tẹ̀ jẹ́ kí iye máa ó jókòó lórí ẹ̀sẹ̀ wa sẹ́yìn abá nílò wà ẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ tẹ̀ ọkọ̀ lórí rẹ̀ pé bọ̀ ọ́ nígbà tó nígbà tí o ní kápá o kápá mi wá fà mí ya kẹ́mà lọ́wọ́ torí pé kò sára lè fi ẹ̀bẹ̀ ẹgbẹ́ rẹ̀ látọ́lọ́ wà fẹ́rẹ́ àmọ́ tọ́lọ́ ọba aláàbá gbèrò láti fara ní ẹ̀dá láti fìyà ẹ̀dá kò rẹ̀ ó ní iyù lórí láti ní àdìní ìyáfa tọ́lọ́ ọba gbèrò àgbàlùbọ̀n lórí tọ́ba àjọkẹ́ ayé bá gbèrò ìfarami kan láti bí ní adìní ìṣàfà àtòmùṣe ìsìnkẹ kan àánú kò lè fi ìdí kankan wá. tó ti yé láyé ní nígbà yẹn sọ́kọ̀ tó lórí aláàánú in àhàlákà ní ìyàwó wà mọ́mà ìyà ọ̀wọ̀ wà pàmò ìdí ìkàtó. in àwọn àbàmì ìyàwó in àlẹ́kẹ̀ ní ọ̀gbọ̀ wàmọ̀mọ́lẹ́yà tí ọba abẹ́ta bá fẹ́ pa òun tó ti ṣe bàbá fẹ́ gbé bá òun àtàn tó wà pẹ̀lú òun tálẹ́ ní wọn ni pàmẹ́lì bí irun kàbìrì tálẹ́ ìlú yóò pàtàkì nílẹ̀ lẹ̀ min àbẹ́bí àlì níbi ìyá ọba abẹ́ta tó lé kí máa wọlé la bọ́lá ti lọ mẹ́rin kábàpadà nígbà tá a ń sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ pẹ̀lú súrà yìí. téèyàn bá ti ọlọ́run pẹ̀lú ìníkàfà yìí téèyàn bá gbára lé súrà ìpẹ̀lú tó wà mú ẹ̀ ọkàn ẹ̀ gbọ́dọ̀ bá ní. pé bìrọ̀ fi náà wá ní mẹ́lì fi náà ọba tó jẹ́ pé òun ìkápá ọmọ ènìyàn ń bẹ lọ́wọ́ ẹ̀ wá kí ni. ìlà ìlà ìlà ìyá màbúù ẹni tí gbogbo àwọn èèyàn máa ń sáláwò sí àbẹ gbogbo yẹn kọ́ni sí lọ́hùn ọbẹ̀ lásìkò kan tó bá padà ya ẹni tí ò sí lọ́hùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò padà lókè ní yóò padà sí fúlàní ìdá ìdá ọba tí gbogbo èèyàn ó padà máa jí rẹ bẹ́ẹ̀ níjọ́ pé yàrá kónú wàhálà ẹni tí ò mọ́ náà sálẹ̀ mọ́tí mọ́gbàrá pé ọlọ́run gbà mí o ọlọ́run gbà mí o ọlọ́run gbẹ̀dẹ̀ àlọ́ ẹ máa ṣe bá ẹ máa ṣàwò ọlọ́run ẹja máa kí wọn fún ẹ̀sìn ní tí a bá débi táwọn ọ̀gbìn ti fi ma ẹ <laughs> máa báwọn ẹmọ ọlọ́run pè ọ̀yà ẹwà lọ́sùn hàn tí wọ́n ròyìn ọmọ nìyà ìbú bá gbórí ọkọ̀ ojú omi báwa lórí ọkọ̀ omi báwa lórí ọkọ̀ wá ń fi títí wá ń báyà láàmú kí làwọn oṣù jẹ́ ìwọ òkú ìsìn ilẹ̀ làbùtì ẹ̀ẹ́rì àwọn èèyàn wà máa pe ọlọ́run ní kíkà kíkà wọ́n wà máa kàtọ̀ máa tètè bí a ah, kò sẹ́ni tó lè là wá a ah, ìgbàlá rẹ ni kò sí ẹlòmí àtiwọ́ ni nàìjírí. Fàlámbà máa dá ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà àmọ́ sábà yìí fẹsẹ̀ lélẹ̀ báyìí lórí ìyẹ̀pẹ̀ báyìí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ máa wo sábàwà mọ́tò mọ́kọ̀ bá ń fi báyìí yíyí yíyí ọlọ́run ọlọ́run ọlọ́run ló fi ẹ̀jẹ̀ kọ́kọ́ òdúró tán ẹ̀jẹ̀ adébọ̀ sọ̀ tó bá dé fẹ́ jẹun ẹ wá sọ báwọn ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ lọ kí mu à ẹ wò ó ẹ wò ẹ mẹ́ta ti dúró kí mu ẹ kiri ọba tá ń pè ní ìsìn nígbà tó kọ́ ń segin ní kódà ẹni tẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ara yín sọ̀rọ̀ láti wákàtí méjì ẹ̀dí wọn náà kò ní pe ọlọ́run lẹ́ẹ̀kan àmọ́ ẹgbẹ́ kíkiri ẹ̀yẹ kíta yà ọ̀bẹ gbọ́ ẹ̀gbọ́n kiri hánàwó lójú sọ pé ìlà ìlú ọba tí gbogbo ènìyàn máa sìn. نعم من níbi aburú làwọn abuwa lólùfọ́ ajẹ́wípé ní duhawu tó dáa jù ti di àlá ó ní duhawu tó mọ májú pẹ̀lú kí ni ìsìlámáyàwó àlàfo ìsìlámáyàwó àlàfo ìsì ẹ̀yìn fún ọba dọ́là ẹwú ẹ̀yìn mẹ́ta tó ti rọ́bì náà mẹ́lìkì náà ìdáàlì náà. ó wá sábà àlàfo pípa tó ní àwùrù mi ṣàrùrí tẹ́tìrí pé tí mo pè ẹ̀ sí mò ń wá ẹnu lùsọ mi ṣàrùrí níbi aburú wàtúwà àti èyí tí máa lọ òrírò yìí tí máa lọ tí máa bọ̀ alhamdulilayi lọ́dọ̀ alhamdulilayi ẹni tó jẹ́ pé tá bá ti rántí ọlọ́run kó máa ń bá hanafa ìdàdúkìrọ̀ lọ́wọ́ hanafa. yẹni yẹ́pẹ̀ báni àṣetọ̀ tó ìyẹn ìdàlá kílà lè gbọ́ yé bẹ́ẹ̀ nítorí bá lè mú wa tèmẹ́tì ọmọ tí ṣe ìtọ́nù àgbàlá ti fa gbogbo ṣe ìtọ́nù wẹ́wẹ́wẹ́ gbọ́dọ̀ sí kíni. min sharri wasuwasin khannas alwasuwasu wasawisa omi òyìnbó yìí máa ń dání bóbi kí n ṣe ṣe ẹwù lọ́mọ ẹwù máa ṣe ẹ àdúgbà yìí ìyẹn lè dánú láàmú púpọ̀ jùlọ pé kò tiẹ̀ yé mi gan mọ́ ẹ ẹ pé tí a bá dórí ta wàhálà ti dé nù tó bá ti di pé ọ̀rọ̀ ara àwọn ojú ẹ̀ kékeré òjò ọ̀rọ̀ ti dórí ta kan mọ́ kò sẹ́ni tí dàlá àná wọ̀tíwáṣọ làkánnáṣì wáyé tí ọba adẹ́dàá ti pé ṣètọ́ọ̀bù ní àlàkánnáṣì òun ni wípé gbogbo ìgbà tí olùpèrú bá ti pèrú tó ti tọ́ bá ti pèrú àlàáfẹ́ àwòrán kọ́nà wọ́n ní yóò ti kiri yóò tọ́ méjì yóò wá hàn yóò wá tá a. fàyílà àtàkàtà àwòrán àmì àdá rọjà tọ́ba wa parí òun yóò tẹ́ kiri olùpàmọ́. lànàbí sọ́nà lọ́wọ́ àlẹ́ òun fẹ́ lọ́n ó ní sábà wà lórí ìrún tí ìròyìn òyìnbó máa ń lọ sí àlọ́lá rẹ̀ ti já àwọn òyìnbó yìí kan bẹ́ẹ̀ rò tẹ́lẹ̀ kẹ́tọ́ wọnú òun ló wà pé wa kódà bẹ́ẹ̀ bá múra ń bẹ́ẹ̀ fẹ́ náà rò lóògbé wa bí a mo sì lọ rí bàbá mi ti pẹ́ o a n tí mo sì ní ìbáwọn ra ẹ̀rí pé kìnìyàn ṣe kìnìyàn ó da oore tó wà bẹ́ẹ̀ tọ̀nà fọlọ́ mi kọ́ máa ṣe dáadáa sóbì kò sí kankan kò fẹ́ jẹ́ kó fẹ́ ní sílẹ̀ ìrún ni fíyàn bá wà pọ̀ fún lórí ìrún kí fẹ́ atẹ́gùn díẹ̀ sápọ̀ òsì kọ́lẹ̀ ẹ̀ẹ́dì yóò lọ ẹ̀tì wàdíwáàsì àlàkànnà torí pé ìròyìn ìròyìn ni òní fẹ́ jẹ́ kọ́ mọ nínú kọ́tọ́ sí kó fọ kàbálẹ̀ kó fọ kàtí sí ṣégiri àwọn olùkọ́ta lọ́wọ́ gbàgbọ́ wọ́n ní tó máa ń fa kẹsìkẹsìkẹsì làádá dèbò jù á ọ̀pọ̀ àwọn òǹkà àdúrà táwọn fi sọ lọ́nà tí máa fi di ẹsẹ̀ méje ẹsẹ̀ ní mọ́kànlá ẹsẹ̀ ní forty one ẹja ti asàkà fọlá ọgọ́rùn kò sí kankan bẹ́ẹ̀ fẹ́ẹ́ mọ́tò bá kẹ́mi ó fi lè kọ̀nẹ́ẹ̀tì tẹ̀bá bẹ̀rẹ̀ nígbà míì téèyàn bá múra bóyá ọ̀kẹ́lẹ̀ ẹ̀kẹta lẹ̀ ní ó dodo kí ni ibẹ̀ làǹfààní kányẹ́mọ́ fúlà ká tó kírun wa torí pé ẹ̀mí máa ti pèsè ààrẹ kalẹ̀ tẹ́bà ti ẹ̀mí ẹ̀dúlà ẹ̀dúgbò wọn wọn tí ó bá tó ti oṣù tẹ̀mí ẹ̀dúlà ìgbà tábà fẹ́ wọn rìn ẹ̀mí ó ti kí ni ìwà lórí. bẹ́ẹ̀ ni afẹ́fà yálẹ̀ sí olùtúfùdì yálẹ̀ sí olùtúfùdì yálẹ̀ sí. láàrin pọ́ǹpà mẹ́wàá lọ́wọ́ ẹ̀mí ẹ̀mí má ti fi tó ti tẹ́kọ̀ọ́ máa rú kankan lọ́wọ́ bẹ́ẹ̀ ìgbà ti ka ogún ọgbà ẹni ọdún kí ni torí pé kìí na ògbọ́ àmọ́ tí ń retí ni pé ìnàlá àlàyé ọ̀rọ̀ ilà akọ́lù ìlà ọlọ́run kì wo ẹ̀mí kì í dojúkọ ẹ̀mí tó kọ́ kọ́ra nípa òkú ó fẹ́ kó jẹ́ pé àtàrà kó jẹ́ wà pẹ̀lú ẹ̀mí yóò kẹ́kọ̀ọ́ ló bí ó kà bá bẹ́ẹ̀ wọ́n bẹ fa one million ní ṣe wọ́n ti lọ rẹ̀ sí. bọ́ọ̀bù amúra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti lẹ̀ bọ́ọ̀bù amúra torí ẹ̀ òwúrò kọ́ni kẹ́yìn ó wà lórí sábà ń ṣe fún pàtàkì púpọ̀ torí ṣíṣe tọ́nù fẹ́ ti tẹ lórí rẹ̀ bóni yẹn ti yẹ wa tó ti yẹ tẹ́ bá wo wàhálà ó wa látara nínú ó wà ní sọ́wọ́tò àárọ̀ ó wà ní sọ́wọ́tò àlùbákọ́rà ó yà sẹ́lẹ̀ ẹ́sì kan náà nínú sọ́wọ́tò àárọ̀ ó ní yá bẹ̀rẹ̀ ní àyàdà ọba dáadáa níbi pẹ̀lú ọmọ àbẹ́bí alámà láàyè láti lẹ́nu ọmọ ṣèyítọ́ ẹ má jẹ́ ó dá láàmú kàmá àfọ̀rajà àbàwẹ́ ikú ìnìyàn. láyé tó o ní fọwọ́tìwàgbà ṣe ìtọ́ fọwọ́tìwàgbà dandan fọwọ́tìwàtò fọtò kọ́ ha o ní fọwọ́tìwàgbà láwọn ṣe ìtọ́ ó dárò ìwé ìfẹ́ rẹ̀ méjì ìjọba náà. Bẹ́ẹ̀ni nínú wàtìwàgbà tó dá fún wọn lẹ́nu, ròyìn òyìn ẹ̀kí ni kẹ́kọ̀ọ́ kiri mú òyìn náà. Bàbá ọ̀la ó ní àdúgbò máa dájára sí òkèlélá ẹ̀rọ ó ní àdúgbò ṣe ìtọ́ka yìí ṣètọ́nù náà ọlọ́run wọ́n fún ní wa lábùkù káàtà ká máa wá ìṣọlọ́dọ̀ rẹ̀ ọba dọ́là lórí rẹ̀ ní gbogbo ìgbà ó igi kan igi kan tó jẹ́ pé igi yẹn tó ọba ti jẹ́ ọmọ gbẹgbẹrẹ sájà wà wà pẹ̀lú sájà wà pẹ̀lú lẹ́bi ìlà àkàlìtàbí ha sápùlù kò gbé wọn ní sájà wà pẹ̀lú olódì igi ìgbẹ́gbẹ́rẹ́ wọ́n ní wàmúlẹ́kẹ́ ńlá yẹ́nbílá àti ọlá kan tí ò ní gbó àkùsáyé tí ò fẹ́ lẹ́yìn lẹ́bi pé ibi tí wọ́n ti wọ́tọ̀ ṣe ìkọ́nù tí wọ́n wá kì í sábà wá níbi ìjọsìn níbi ìkájú ìrìnàjí múyà the trial and tribulation the trick of Satan is from the life life warpity níbi ìkájú ìrìnàjí ayé ìrìnàjí múni pé à àṣẹ ìtọ́nù yẹ yíyó gbogbo ìfàkàrà pé à ọtọ́sí pàṣẹtọ́lá ọtọ́sí akọ̀lùkọ̀ kankan tí ó ti yẹ kí wọ́n fẹ́ tọ́lá ni gbogbo tó kú sábà bá wà nìyẹn àìsàn ọ̀nà wọlúgbà wàtúwàtì ó dáró nínú yìí ó ti jẹ́ kí bàbá wa ó gbàgbé pé àwọn ti sọ fún òun pé kó o má ti kí ni o kó o má jẹ kí ni the same thing yẹn náà ló wá sí kí ni ó wá dáró irú yìí lọ́kàn ìyẹn nígbà tí ìtaba fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ náà nítorí tètè báwa padà oníkádẹ́nu àpàrà sọ́dọ̀ ọ̀lọ́ pé tí mo fẹ́ ṣe kí tiẹ̀ ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ bàbá jẹ́ ti fa apàdà pé kí tiẹ̀ ìdájọ́ ọlọ́run lórí mo fẹ́ ṣe ìbẹ̀lẹ̀ yóò ti bàjẹ́ ìbẹ̀lẹ̀ yóò ti sọ́jì ìyóò bá sọ yìí à ẹ̀wà o torí tó ẹ̀ àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ ọba ti ké tán ó tù bá ẹlẹ́ẹ̀kejì tó ọba tẹ̀ wá sí tí mo ní kó o ṣe gan ọ padà ti ṣe tọ́lọ́run mi àbí kí ló bá wùyàn lọ sọ wípé èsì làánà bí wówó ọlọ́run á ṣe kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀sán ọ̀sán àlùkàbẹ̀rẹ̀ ìròyìn ni ìròyìn orí tí ò bá tó bá ti tán tẹ́lá tẹ́lá kọ́mẹ́tì rẹ̀ tán wàhálà òjò mi èyí kan tó wà ní à ẹ̀mí bàrí mi ẹ̀mí àhọ́ òkùnkùn àhọ́ lẹ́yìn àbá ti lè ṣe tó kéyìn ẹ̀ṣẹ̀ tó báyìí lónìí ẹ̀mí ìgbà à ló bá rẹ̀ ẹ̀mí àhọ́ àfùlà ẹ̀mí bẹ́ẹ̀ wọ́n lọ́pẹ́ra rẹ̀. ẹ̀ẹ̀mọ́ tó kojú ànábì ayúbà ewu tó ṣe àní mọ́tìpàdéyà ṣètò bínú súnmínú wàhálà ó dá láàbù gan ó ní ayúbà ìbọ̀ ìgbéra rẹ̀ lọ́rẹ̀ ọlọ́ tó bá ti lóòótọ́ ọba jọ̀rọ̀ ọlọ́ ọlọ́wà máa dà ọ́ láàbù láti jẹ ó wà òṣèlú ìyàwó lọ dúkìá tán ìwọ nìkan bẹ́ẹ̀ oníbẹ̀rẹ̀ ọ̀yà ọmọ wa bá yàn àkọ́tì tó lẹ́kùn bí ọba jẹ́kí ni tí a bá wà àkọ́lọ̀ ọ̀la wa tí a bá jẹ́ ní sílá máa ń ṣe tọ́lọ́ púpọ̀ ojú ìjọ tí ó máa jẹ́kí ni tí ó máa tán tí a bá jẹ́ ní tọ́lọ́ kó ọ̀rọ̀ sí lọ́dọ̀ ìjọ tí ó máa jẹ́kí ni àkọ́lọ̀ ọ̀la bó láti lọ́bẹ̀ alẹ́ ìwádìí ó ti sọ́kà pé alhamdulilayi àbí ajẹ́pẹ́ àtúntọ́ba yìí wá pé tá a lè bọ́ oníkájẹ́nu tí ó máa wá ìfọlọ́dọ̀ ọba ọba tó rí ṣe ìtọ́nù táwọn ni ní. ajẹ́pẹ́ pé ọ̀tá a rí ṣe sáfún ẹ̀mú bíbọ̀ ó lè kí ni àkólè ah, ló fẹ́ wọlé àti ìgbà fẹ́ǹsì àtòkè wáyà ẹ̀lẹ́tíríkì dìbò síbi tó gbà wọlé ó dá olè tí ò wá níbi ọgbà fẹ́ǹsì wọlé kọ́ táàtì ẹ̀bàgbà tí ó ṣe kí ni yóò wọlé àjẹrí pé ẹni bá tẹ̀sí ẹni táàrí torí ọ̀gá táàrí làwọn ṣe kí ni làwọn bẹ̀ lọ́ba aláàmì ìná ìyàrá ọkùnrin ọkọ̀ ìlú ìlú àìsíta ara òun náà ó ní ìná ìyàrá kò ṣe bá náà yín ní òun bẹ́ẹ̀ náà ìṣòro àtúntò látàrọ níbi bẹ́ẹ̀ yóò kiri wúwà àtò wọn kọ bíi àtàwọn ẹni àtúntò bíi jẹ. wọn ìnáwó jẹ àtúntò ṣẹyà sí ìdá àwọn ìyá ìbẹ̀rù náà láàyò àmọ́ àwọn tí mo rábà tàkì ìlú ayé gbà láàmú na mo ráyè mú alẹ́ nílẹ̀ láàyò àwọn bàbá nígbà tó lọ tí máa ń lóyún lọ tí máa ń lóyún lọ lẹ́ẹ̀kan náà lóye kí ni mo dé bí náà àmì ọlọ́run bí irun èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀dá gbóòmù dé bí náà ìgbà mílẹ̀ ní mọ ìdájọ́ kankan láì béèrè lọ́wọ́ apá kan ẹgbẹ́ òdòdó ọkàn mi ò <laughs> tọ́kàn rẹ̀ ìgbà ti so mọ́ kan sékìlì kò bẹ̀ pé tí ìbákẹ́ ìdí kí ló fẹ́ bàbá rà ní ẹ̀bọ̀ ńlọ wà ní alhanu ajẹ́pẹ́ntà ilé jẹgàba lórí ẹ̀ oríkìrí alhanu ká máa tẹ̀má sí kó fi máa sá gbogbo gbà. Nàá. Àlẹ́bí ó wá ní ṣe ìtọ́ni ìwáṣíwísù òun ló ló ń ṣe ìròyìn ìròyìn sí ìdúró ìnáà. Ìgbáàyà tẹ́tẹ́rẹ́. whereby women iradatul hal wa itilaful mahal ntọ́ba abẹ́dà gbà lérò kìí di àyà yìí kíni o kò ti ń gbénu àyà kíni ẹni aya àyà ọkà ìwà tìṣu sí èyí ẹni ìdòkó báyìí bá a ti wà nínú kíláàsì tẹ́gbẹ́ wá ti ẹni na mi ọparí oṣù lọ́dọ̀ wa o fóònù tó fẹ́ jọ sí wọn. ọ̀yà ìyá wà lọ́wọ́ pé dìde máa lọ lọ́lẹ́ ìṣẹ̀lẹ̀ wọn. bọ́lọ́wà gbogbo wa là ń ẹtíkẹ́tì kódà ẹ gbèrò ní sẹ́yìn wà láti aláwọ̀ tó o ti aláwọ̀ pàrọ̀ mi tó aláwọ̀ pàrọ̀ tó ṣe yẹn. ẹ ó kàn olóyìnbó ọ̀gá rẹ̀ torí tó bá tó lé ọkàn rẹ̀ pé Allahu Akbar ọlọ́rọ̀ bá abẹ́dà ló tóbi jùlọ ìkápá mi ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ kò ní lọ fún <laughs> kínní ẹ̀. gbọ́dọ̀ kínní ó tún wá téèyàn bá ní tó tí bá ti kú

gbọ́dọ̀ ti bí yóò máa tẹ̀lé kiri náà kọ́ọ̀lù àwọn pàdé ní wà á sàyà Rasulullah ẹ̀mọ́ wọn sọ àbá àtìrẹ́ náà ṣé wọn náà ní kọ̀rí ṣé wọn náà ní kiri wọn ní kọ̀rí ẹgbọ́n tá a sọ àmẹ́lẹ̀ ní náà bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ó ní ìlà àmọ́ o kọ́dí àhákọ́dílá قد أن الله أعانني عليه مع السلامة ọlọ́run fi ràn mí lọ́wọ́ lórí rẹ̀ ó ti di islam àjẹkù gbogbo ẹ̀ lórí kiri ọ̀rí náà tẹ̀ tàbí sẹ́kiri ó ti di islam wà lámúyà lóhùn ní ìlú kì í pa mí láti kí ni àti aburú. wàlámúyà lóhùn ní ìlú ọ̀là kọrí ìlú mi. ẹni tó ti papọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n ní a wọ́n lẹ́kọ̀ọ́ nínú wọ́pà náà ọlọ́run mọ́ àtúbẹ́ èmi kọ́ mo sì lọ́nà o wà kọ́ni gáànà bí dọ̀lẹ́rì láì ó ti ń bẹ lọ́nà àmì tẹ́lẹ̀ fún rẹ̀ òun kàn ẹ jẹ́ fún wa ní illustration kan tó lè clear tiwa abi aláàfin lè fún pàdé ẹni tó wa kó jọ kó làwọn anabi aburú taari àti taari hakilá hawlá wàlá kúwàtà ilà nínú àwọn ọdún kẹlẹ mẹsàlá ìta mẹsàn kó lè ṣe ìtọ́ni wà á mẹsàn kó lè ẹni lá mẹsàn hawlá wàlá kúwàtà ilà nínú. ó máa ń bẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀yìn tẹ́lẹ̀ kọ̀rí náà ń bẹ pẹ̀lú ẹ̀ kọ̀rí náà ló ti lù kọ̀rí náà kan èyí tí wọ́n wà kálá pẹ̀lú ẹ̀ ọ̀rí ìgbà kan wà ó jẹ́ pé ṣe jíìmù kan aláburúkú tá a gbé ó ti nígbà tí bẹ tí ò mọ ọlọ́run ẹ̀rẹ́ rí wà kò ní sí kíni kò ní sí iṣu ẹ jẹ́ kó wá dàgbà kó wá bẹ́ẹ̀ máa dáadáa tó kó fẹ́ máa tẹ̀lé sọ́tọ̀ tàbí ẹni wà lóò tẹ́kí ni wà lóò wà sọ́tọ̀ yóò wá ní pé ha ibà àti kakura ni ó lè rẹ lórí la ah, tí má dẹ̀ fẹ́ kàwé ẹ̀ẹ́dì irú ẹrú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ ti dá fún iṣẹ́ àbúrò àgbà ti dé mu yóò rọ lọ́rùn gan tó bá fẹ́ ti kẹ́hìn bóòlù ti ráìlì wọ̀bẹ̀ bóòlù ti mọ̀ nípa fowó yẹn sí ẹ̀rọ pé òun àtẹnudó lówó wọ́n ti ọdún wọ́n jọ tọ́jú rẹ̀ yóò kà sí kí ni yóò kà ń lọ rẹ̀ láì yóò sì lọ fún un. kí ló ń dẹ́kun bẹ̀rẹ̀ sí tó bá tó bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tó ń kírun ọ̀ràn yẹn ọ̀tàrí yìí ọ̀ràn yẹn ló kọ́ sí òpin lọ́tàrí yìí ìyẹn ni pé ó kà bẹ̀rẹ̀ ní jama wà lọ́sẹ̀ yóò wà ní kókò lórí sùn orí mi máa fọ ọ tó bá tẹ́ kírun tó bá bẹ́ ka Quran yóò máa sùn kí unnecessarily ìyẹn ni pé ọ̀rí náà rẹ̀ gbádùn náà torí pé ojú pọ̀ ọ̀nà tẹ́sí jọ wà tẹ́lẹ̀ ní ìyàtọ̀ sí bíi ìlú ọ̀sọ́jà tó kékeré à ọmọbìnrin tí ò sí ìmọ̀lú ẹ̀hìndà àbí tí ó kékeré ìjọ tó bá bẹ̀rẹ̀ sí ìlú ẹ̀hìndà àwọn àni ha ìjáàbù ló ti bẹ̀rẹ̀ ìjáàbù yìí ló ti pé ńlá fún ṣé ìjáàbù yìí ló máa dá fún ìyẹn ni pé ìgbà tí ń fira lẹ̀ tẹ́lẹ̀ ó tẹ́kọ̀ nínú rẹ̀ lọ́rùn àmọ́ ńgbà tó ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ yẹn kọ̀ nínú rẹ̀ ó fà ìdẹ̀ bí díkọ̀dì torí pé kò fẹ́ kó wá ọ̀yà àtẹ̀jú rẹ̀ kẹ́tọ́ fún wa ọ̀kan náà ọmọ ẹ̀yà ó ti bá jẹ̀ mẹ́ta tààwù láti nàbàwíyà náà ní àwọn àbáta tó jọ ó wá máa ń kà á ó ti máa ń kà á ó ti máa ń kà á ó kà bẹ̀rẹ̀ bí oṣù kan oṣù méjì ó kà ń kà ó tẹ́lá máa ó kà bí dọ́kan ni ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ka kùránì fún ó kà rí àtò ẹgbọ́n tí jìnnì rẹ̀ fọlá rẹ̀ ló ní ha òun dára o níjọ́ náà ti gbé pépà yẹn lé lọ́wọ́ ìjọ ìlara kí ni òun pépà torí wípé nígbà tí ò sí máa kà kò sí kí ni bóla ṣe lọ alẹ́bí ìwádìí sí ìṣòro ìlúmọ̀lá àti àti ìta pa táwọn ẹbí ní gbogbo èèyàn ló ní kọ̀rí náà díẹ̀ ẹjẹ́ ti kọ̀rí náà dáadáa mọ́ wa tọ́lọ̀ ọmọ tá a lè ta lágbára lórí kọ̀rí náà wa òun ni ká jẹ́ ní tó mẹ̀sìn ọlọ́run kan òun ló padà gba ìsáàmù yóò jẹ́ ní eré tẹ ẹ bá sùn nígbà míì tẹ ẹ bá gbọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ rò pé kankan táàpù yìí láì ní nígbà tó kékeré nígbà tí nǹkan di ní láago pé ẹ̀kẹ́ ló dé á ah, àṣùwọ̀n tó tẹ bá wà lọ́wọ́ ẹ̀ kàlẹ́ bí àṣùwọ̀n tó dé ọ̀rọ̀ òde lè má ka ẹ̀ tí máa jí ni ìtumọ̀ ẹni pé kọ̀rínà yẹn ẹ̀mí yẹn ti lágbára méjì lọ kódà kọ̀rínà míì téèyàn bá ní tó bá jẹ́ kọ̀rínà ti dín nìkan tó ti yé a máa mọ kí ó lára yẹn tẹ́lá bẹ́ fún ní kẹ́lìmọ̀ ìgbà mi yóò dùgbò lóye nǹkan mọ̀ ó mọ̀ kúránì níta ó kà máa kà ní kò ní gbàgbọ́ lórí tó àbíkẹ́ múra tẹ́lá múra ló ta ọmọ kínní yóò ní ọmọ òǹkà kọ́lá rẹ̀ torí pé òye náà rí wọn ní lára àwọn ń sàtẹ̀mára onídàbàbọ̀ fún yàtí káyà tó kò sí ìkó tó sùn yóò lọ́wọ́ mọ̀ ẹ́ kàwé sí ó wá dìgbà tó bá ní ìgbàgbọ́ tó ṣe kí ni ó tó yẹran gíga tí gbàgbọ́ rẹ̀ bá lágbára ó wà lágbára ju jẹ lọ ẹ̀kejì ó fẹ́ ti sinmi rẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ àmọ́ ó fẹ́ kó dákẹ́ kó má kára bàtò sí ìyẹn mọ́ ìdílé kó rà lèyẹn kó sọ fún yín pé ẹgbẹ̀rún yà á sí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yà á sí bá wọ́ ọ nígbà tó ẹgbẹ̀rún yà á sí rà kọ́dà ò ní ìdí mẹ́wàá ò ní ìdí mẹ́wàá kí ló ní ìdí ti tẹ ọkàn yẹn kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ kó wá lágbára kó wá kákí ní ayọ́tọ̀ pẹ̀lú sí nǹkan ó yá ìyẹn túmọ̀ sí pé orí ọkàn náà náà ti ṣiṣẹ́ lóbìnrin alẹ́ ìdè tó tẹ́tẹ́ ìwá tó ní sùn sí ìṣòro lórí àtàwọn ẹ̀ka tó díẹ̀ lórí ẹ̀ tètè bá tẹ̀ tó díẹ̀ náà lórí ẹ̀ wọ́n sọ kiri kan ní àátí kò sí kiri hatu tafsiri hatu da magana hatu otu mẹ́fẹ́ sẹ́ni hatu tafsiri òun ni kó dàbí gbàgbé yẹn kan fóònù yẹn ń bá yẹn sọ̀rọ̀ tó bá jókòó sẹ́ẹ̀bà wò báyìí ẹ̀yìn lẹ́ ń bá fọ́rọ̀ ẹlòmíì ń bá sọ̀rọ̀ ó ń gbọ́ ohun kan ohun yẹn dàbà lápá lórí ẹ̀mí rẹ̀ jẹ́ sẹ́ẹ̀bà sọ̀rọ̀ lọ. tó bá ti dé wọ́n fẹ́ mọ̀ lọ́mọ́ kíláàsì ẹlòmíì kí lọ́ọ́ fẹ́ lọ́ọ́ ọkàtẹ́ ní ìlú ni ọlọ́run lè dànù rẹ ọgbàgbé ẹ̀dẹ̀ tó dáńdé òní kò lè gbà ọ padà sí kí ni ẹ á ti fi ṣe yẹn tó bá dórí irun tó lọ sọ pé àlọ́lá rẹ ti bàjẹ́ tí ẹ bá rí àwọn kan tó máa náà ti fò sí rí kọ́ ọ̀bàlá làwọn bẹ̀ tó ti yé ó lè sàlùwàlá àti sí àlọ́lá kí mo pè é tó bá wá múra láti kírun tó bá múra láti kíni láti kírun kó tó kí àìlà à wàhálà ó dé o torí kó lè ní òòrùn lẹ́ẹ̀kan yóò tó tó bẹ̀rẹ̀ alhamdulilayi alahu akbar alhamdulilayi alhamdulilayi. Tùwátì tòfìrì yẹn tó bá lágbára púpọ̀ tó bá pọ̀ fún yàn kò sí tí o pẹ̀lú ààrẹ. Tòbí yóò ní òun gbọ́ òun kan òun ẹ̀dẹ̀ lágbára kódà ohun yẹn ti kára sọ pé èmi lọ́lọ́run rẹ̀ nígbà tó bá lágbára mi alẹ́ mi ìwà tòlótò bó ní wọ́n ti wá wá ọba láti nílẹ̀ ẹ̀kọ́ ní ipò bí kankan wá kọjá nílẹ̀ lùdí nẹ́ẹ̀sì wà náà kọjá látọ̀dọ̀ àwọn àlùjá wà náà àbí وأربعة هل هناك شياطين من الإنس عن النعم إيه ومن الشياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض الخروج والقول غرورا شياطين الإنس واحد تيجي بعد aláburúyàn على máa وما ní شياطين. ṣẹ̀yà kiri téèyàn bá jẹ́ aláburú nínú kiri o nínú àwọn ìjẹ̀mú àmọ́ pé kiri wọ́n dẹ̀ máa ń ra wọn lọ́wọ́ tó ti yé níjọ́ tí àwọn èèyàn bá ń complain wípé àwọn ń sin òòṣà kan wọ́n ló fà ó bá wọn pé ọba dẹ́gbà àwa kọ́ ni wọ́n sìn káánú yẹ bùbú mẹ́lìdìlì wà á bẹ̀rù ń bí mú mẹ́rù àlùjọ́nù ni wọ́n sìn kódà ọ̀pọ̀ wọn nígbà kan lọ́ẹ̀ nínú súrẹ́pù làárọ̀ kan náà kọ̀ fẹ́ sí o ó ní wàmínà ṣàyàfíì استمتعنا بما ببعد وبلغنا اجلنا الذي اجلت لنا قال النار مثواه خالدين فيها استمتعنا بما استمتعنا بما ببعد اجدوا على واو اجدوا على واو يعني بس قولوا على ذلك وبلغنا اجلنا تعطي جاتك فوقي alẹ́lu àjìjàntàlánà àsìkò tá a dá ìhà àbúrò bàbá lò ó ọlọ́run ní ọ́ọ́là náà yìí mà sọ́wọ́ àpọ̀ àtẹ̀yìn àtẹ̀fẹ́ lò iná lọ́wọ́ ló dà tó láti bùkátà ìgbára lédà ní àwọn àbúrò àná wọ ó ní alẹ́lu ìwádìí fi sùdúrì náà nínà lèbi nàfi wàtàbí. rọ́wà ní bàbá ahmed àfàwà bàbá ahmed ó kọ́nu mùsùlùmí dùlẹ̀ ànàbìlì àbáfin rọ́bì ọlọ́wọ́ àyìnbá látọ̀dọ̀ àfàwà àfọlọ́wọ́ àbá yọ̀rọ̀ lọ́kùn máa bá ó ní já àrọ́ jùlọ ìlà tẹ̀lé ó lára tẹ̀lé kan ó wá bá nàbì sọ́tọ̀ mọ́ wà ní ọ̀pọ̀lọ́ bàkọ́ọ̀l tó sọ pé yàrá tó lọ bá eré òṣìṣẹ́ ọlọ́run ìní bí ṣe é mo máa ń bá ẹ̀mí mi sọ̀rọ̀ ìyẹn ni pé mo máa ń ro kẹ́kẹ́ lórí ẹ̀mí mi kò fẹ́ tó bẹ́ẹ̀ rẹ sọ̀rọ̀ tí yóò máa sọ báyìí bẹ́ẹ̀ sẹ́mi kó tó bá dẹ́gbà mí àwọn èèyàn máa ń dá sọ yóò máa dẹ́gbà mí yóò máa dá sọ. ó ní ní làwọn hádìsì náà bí ìṣe yìí mo máa bẹ́ẹ̀ni ara àti sọ̀rọ̀ mo máa ń kẹ́kẹ́ lọ́rọ̀ ìhàn áṣìrò mi nà sàmà ó bá wọ tí mo máa ń rò ọ̀rọ̀ tí mo máa ń rò yẹn ahabba lè an áàkìrọ̀ nínú sàmà yìí ahabba ìlàyà mi àtàkà ìlànà mi kó o jábọ́ látòkè tó ga láti sánà kó o jábọ́ kó o kú òun nífẹ̀ẹ́ sí dúpẹ́ tó ń rò yẹn nínú kó o ṣe kí ni mo sọ níbi bọ́ọ̀rọ̀ yẹn ṣe kí ni ẹgbọ́n sáà mẹ́bí sọ wọn láà ní pàpọ́ làmẹ́bí àmẹ́bí ní Allahu akbar. Allahu akbar alhamdulillahi alladhi radda kaydahu ila waswasah ah, á ọlọ́run tó ní ọpẹ́ ní fún ọlọ́run ètè tí ń dá fún ọrùn gbogbo ọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó kàn jẹ́ ọmọ lórí bí òyìnbó yìí pẹ̀lú yìí bọ́ọ̀ náà ṣe ọ̀rọ̀ fún a ah, mo ti bẹ lọ́kàn mi ti bá ní sọ fún yín. ìyẹn wọn wá wa burú gan aburú gan tí o ti a ah, ní ìgbọ́dọ̀ sọ̀rọ̀ yìí jáde wíwábà yìí ó bá tilẹ̀ kúrò lórí wàsáwùsà kí ni ó fi kí ni ó yá bí ìlà tẹ̀sí yóò lọ sí kíní rẹ̀ òun lẹ́ mọ́ ẹni sábà láwọn kan wá di friend tó kẹ́ni pé lọ gbé pọ́ìntì jẹ tó dẹ̀ bá fi ó lọ lọ gbé sábàlá yóò di kíní kan kó lọ sí kíní kó lọ gbé yóò di kíní jọmọlé tó bẹ̀ tó bá kàn án wípé ìwọ̀n gbà ẹni rẹ̀ lè tó mọ̀ ní gbogbo bó ti máa ń ròyìn pé bí kò wù tó bá ti di bá ẹ̀dẹ̀dẹ̀ súnmọ́ ẹwà mójútó ó ti wà kí ni ó ti wà the prayer àbí ó ti wà to pray kọ̀rí náà kan ti ń dà láàmú ó ti ṣe kí ni ó ti ń lágbára lórí ẹ̀jẹ̀ kí wá lóògùn rẹ̀ ògùn rẹ̀ náà ni pé yóò máa kírun jàmá dáadáa kò ní ti jàmá lẹ́lẹ́ ẹlẹ́sìn yóò pọ̀ lẹ́nu tí máa ta fálákà ó dẹ̀ bẹ̀ ṣẹ̀rẹ̀ tí ọlọ́run dáadáa yóò jẹ́ kó ní kápá lórí kí ni o lórí kì ni ẹ̀ tí ẹlòmíì ò bá ti ṣe tẹ̀síìlì àbúrò yẹn ara lọ́jọ́ tó kí ni kò ní balẹ̀ ẹ̀ka ìlú àbọ̀lẹ́ ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ kí ló dé kí ló dé wọ́n mọ̀ mọ̀ lọ́kàn lọ sí àyè kan láti lọ kẹ́kọ̀ọ́ ọlọ́run àti sàlékún dáadáa rẹ̀ àti gbogbo àná lápapọ̀ mọ́ tiwa lẹ̀ fọ́dà ọ̀dà wa alọ́mọ alábẹ́kínà lẹ́ àǹfọ̀sẹ̀ mọ́fọ́lùpàtà yìí wọlé àkọ́lá ní ìbálẹ̀ wọlé àhọ́lẹ̀ wọlé àkúwọ́tà ìlàlẹ́lá àwọn ọmọ yẹn lọ́bẹ̀ kẹfìkẹ́ yẹn gbọ́ mọ́sálásí láì ilé ẹ̀kọ́ tó àwọn ti sáàdì fóònù kankan bí dáàbì same night sanwó débẹ̀ yẹn kankan ó dàbí pàtó fẹ́ plọ́ọ̀gì fóònù ó fi yọ sim card àti mẹ́mórì sẹ́mà wáyà wọn sẹ́mà táwọn ó wà á rò sí ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé ní alẹ́ yìí sẹ́mà tó fẹ́ tẹ̀lẹ̀ tó fẹ́ tẹ̀lẹ̀ ni pé wọ́n padà wá ká lágbàjá ọlọ́ọ̀mú fóònù dání mo lọ ti rí fóònù àti mẹ́mórì kàdó wà bẹ́ẹ̀ wọ́n wá ká mẹ́mórì kàdó lórí fóònù ó dì náà ẹ̀rọ olùkọ́ ló lọ subhanallah nígbà tí ó tún àgbàtọ́ dá padà wálé so eléyìí tá à ń sọ ìṣòro nípa àfi dẹ́rù gbára wa àbí akẹ́gbẹ́ àti tí ẹ̀gbẹ́ wa ń lọ lọ just to let us understand wípé ẹni tó yẹ ká máa wá sọ̀kún púpọ̀ àìwá sọ̀kún gbé kúlé làwọn èèyàn ń wá káàkiri tó nídìí àti gbàgbé kúlé káàkiri ẹ òkì gbẹ́ instead of six months to ti kẹ́ fún òfin gbẹ́gẹ́ ni kò ní bọ́ ọrin ní kí máa fọ mẹ́ta lọ́wọ́ sí ní sámi ládàá lèmi wọ́n lójú ní kí máa sàkọ́ ọ̀họ̀ méjì ló lọ bí wọ́n ti yìnbọn àmọ́ tẹni tó jẹ́ pé mo takò níta yóò ṣe ni yóò wọlé bóòlù kò sí ẹlẹ ṣètọ́nù ní ti ọmọ ànábì ádámà kalẹ̀ títí kẹ́ni ó ti bọ́lá rẹ̀ njọ́ tẹ́ni bá bọ́lá ara wọn yóò tó ni yóò ọlọ́run kó mọ́tàlá kẹ́ wọn àtọ́gbọ́n wọn lò àtọ́lùmọ̀ ẹ̀sìn. wọ́n yẹ́ kí máa bá tó fẹ́ kó láyé tó fẹ́ kó láyé mọ́mọ́ alùpùpù mọ̀ ìjọba yọ̀ọ́ kó láyé lọ́mọ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ti tẹ̀ sí nù wọ́n báwọn ti ń pọ̀ kàkà fún wọ́n ti la ìlà àdìlọ́mọ́ lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ owó tí ẹ̀ mọ̀ ó kálá ó ní yà á dàtà ó la ìlà àdìlọ́mọ́ la ìlà àdìlọ́mọ́ instead kí mama amadu sọ pé la ilaha illallah mama sọ pé la'a la'a abdullahi ọmọ rẹ wà ìmọ̀ ọgbà ọba nàkàrà àtà ọlọ́mọ nàkàrà kí wọn náà ó kà fọ ẹ̀fọ́ mi ní a bàbá òun òbí la ilaha illallah gbóló fẹ́ ẹ̀ bí kọ́ wa tẹ̀sí yóò bá ọ́ fún bọ́ ó kẹ̀ pẹ́ mama pàápàá ọ̀ mọ wà fẹ́ wọ̀ kó máa kẹ́rẹ́ lókè ní ti fara tó kí ló dé bàbá mi lẹ́ẹ̀kan láti yá àárọ̀ mo sọ pé mo sọ láìlá ẹ̀rọ àti láà láà nígbà tẹ́ ẹ̀ sọ fún mi pé ìní wí ìbànújẹ́ lánàá sẹ́gbẹ́ ọ̀dọ́ bàbá mi sọ máa ń lọ láà ó dá alẹ́ ìrẹ́kọ́ ni mo dá lóhùn wà sí jẹ́mùtì lẹ́gbẹ̀ẹ́ mi ìwọ orí mi mo yà arákùnrin kan ntòun sọ fún mi ní ìpùrù bí ìlà ṣé kẹfẹ́ bọ́lá òun ni mo dá lóhùn kìí ṣe olùdá ló fi jẹ tó túmọ̀ sí pé aṣọ ìtàn láàrin sáré àhàdà kò ní sí yẹn lẹ́ẹ̀lẹ́ hàtà tábù ọmọ tẹ́lẹ̀ yóò fi bọ́ tẹ́lẹ̀ bá bọ́ ọ́ ilé ìdìbò ọmọ mi lọ́wọ́ bá àmọ́ tẹ́lẹ̀ ò bá bọ́ kódà kí ló wà lórí fílmẹ̀tì ntoma lè mú ṣe ìtàn tó fi ń di sọ́pà nẹ́bí wa dánirẹ́ lànàbì sọlọ́lọ́ àwọn ọ̀sán lójú pọ̀pọ̀ ṣe látàzán lìsánà kà rọ́tíbá ìdíjìrìlá mọ̀jẹ̀kẹ́mi rẹ̀ ẹ̀kọ́ ahọ́n rẹ̀ mọ̀jẹ̀wò bẹ́ yóò máa tutù lẹ́nu tó máa ṣe kí ni tó máa ṣe ìrìnàjò ọ̀nà látàtà àti ọ̀bá yìí bẹ́ẹ̀ ẹ sọ fún mi táìmù wo náà àlejò ìrìnàjò ọ̀nà lẹ́lẹ̀ ó yẹ sọ ẹni bá máa tó sọ fún wa pé àsìkò yìí o àníjà ti kí ni ẹ̀sọ́ ẹni tó bá máa tó sọ fún wa àlékún àti ìtẹ̀jú méjì pé àsìkò kan kàbá College, tọ́lẹ̀tì kàbá bẹ́ẹ̀ wọ́n tọ́lẹ̀tì ńkọ́ tẹ̀lá bẹ́ẹ̀ wọ́ tẹ̀lá bẹ́ẹ̀ wọ́ tọ́lẹ̀tì ẹ̀yẹ má sì. ọ̀pọ̀ àwọn tó ń gbé báírọ̀sì àwọn ń gbé báírọ̀sì wọ̀ tọ́lẹ̀tì tó kò sì rẹ̀ tọ́lọ̀ kò tó wọ̀ tọ́lẹ̀tì pé gbogbo gbà jíìmù yẹn padà fọ́ tó gbogbo gbà ló máa ń rẹ̀ pé táìmù tó dàbẹ̀ kòtìlà tọ́lẹ̀tì ló kọjá láyè kòtìlà tó gbogbo abẹ́wọ̀ tọ́lẹ̀tì ní ní ìṣẹ̀lẹ̀ ìjọlọ bóyá táìmù tó yẹ ká jẹ̀rọ ìjọlọ dẹ́nu àti tá a bá fẹ́ sún obìnrin àwọn àtàwọn ìyàwó àbí kí wàá kí wàá lẹ́yìn dàbí ó dàbí àwọ̀ àtẹ̀lẹ́dẹ́lẹ́ ṣètọ́ ìbéèrè fẹ́ ká béèrè ní tó yẹ ká sọ pé ọlọ́run ìbálòta fẹ́ bá lò yí o dáko òwà lọ́mọ kí ni o òwà lọ́mọ rí i ìyẹn kọ́lá wa ti síwájú kí la wa ti síwájú ọlọ́ọ̀nà jẹ̀bi bi ní ṣètò dàpọ̀ tó ń bẹ pẹ̀lú wa o dé ìdènà kí wá sàwọn nìkan wà jẹ́ ní ìlú ṣètò náà máa wọ pàkìtánà dàpọ̀ tó bá bẹ́ẹ̀ kọ̀ wà lára ìbálẹ̀ yìí náà o májèlé tó lóde kìíní lójú lágbára lóde sòtáàbì tí yẹn ó fi háì tí yẹn ó jẹ háì kan tí yẹn ó jẹ mọ tí ń ṣe mọ àmọ́ ìdílé bá wà fún kí sẹ́yìn máa ń bínú tí máa ń bínú gan ẹjọ́ sì rántí ọlọ́ tó bá wà lójú ẹ̀rọ ẹni tó jókòó tó bá jókòó ẹ̀bùnmi fún tí ò bá lọ arákùnrin kan bínú gan ó bínú gan anabi ni inni la'ala kalimatan inni la'ala kalimatan law qalaha la dhahaba ma bi ó ní mo mọ gbóná kan tó bá dẹ̀ wọ́n gbóná yẹn n ti ń dà á láàmú yóò bọ̀ kí ni gbọ́dọ̀ yẹn àwọn olùkẹ́lì máa ti là àtàmà ìṣẹ́lẹ̀ náà kọ́lá. tó a kẹ́kẹ́ tàbá ń bínú tẹ́ àbá ń bínú kí ni máa ń tẹ̀lẹ̀ sókè yẹn ojú ẹ̀yìn ojú kí ló tẹ̀lẹ̀ yóò àpá ẹ̀bẹ̀rẹ̀ ló mú iná lójú rẹ̀ yóò ti jẹ́ ha mo rí èèyàn kan tí àwọn èèyàn sọ pé ìgbà kọ́kọ́ ń bínú ó dàgbà tí iná ń yọ lẹ́nu rẹ̀ ó sì rí iná lóòótọ́ mi torí pé ní bẹ́ẹ̀ ọkọ̀ ní nígbà tí iná yà tẹ bá rúbi àpò ní o torí pé à ìyẹn ti mú ìyàwó rẹ̀ tó kú lọ́rùn. عبد الله خذه وضع على رواه اللهم لا تكلنا الى انفسنا طرفه عين ولا اقل من ذلك لا حول ولا قوه الا بالله عبد الله خذه مثلا مواجهه اليه ìparí tẹ̀síìrì alukọ̀tán kẹrin alhamdulilayi akolo dalik lẹ́yìn bàbá náà tá a bẹ̀rẹ̀ ní nǹkan bí ọdún mélòó nù yẹn two thousand and twelve two thousand and twelve àti parí lónìí tó ṣe twenty one seven two thousand and twenty tó ṣe tó ṣe ìjọ́kẹ̀lónìí ìjọ́kẹ̀lónìí nínú oṣù kejì ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ní mẹ́jọ adúgbàlọ́gbà aláṣọ náà wà tààlà pé pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú yọ̀ǹda láti bẹ̀rẹ̀ ayé nígbà náà àsìkò bẹ́ẹ̀ náà lọ́dún ìbàdí ṣáà nílànà ń ṣe àmọ́ fi tá a máa tún fún akótó lọ rọ̀mọ́ náà àmọ́ tó kọ̀ǹtínú bí ọmọ náà máa tún lọ àti kọ̀ǹtínú àbí aláàfin àwọn ọ̀tá àlàkójọ fún sáà nílẹ̀ ìlọ́wọ́ wa gbogbo ibi àti lápẹ̀ fún mi títí ìsìn tó bá ti léde abẹ́lá àkókò mu bẹ́ẹ̀ lọ́sàn-án ṣe wá gbogbo tó bá kú dẹ́ka tó fún rẹ̀ abẹ́ famílì náà wàṣẹ ìtọ́nù ọba àdékẹ́ lọ́sàn-án mo ti kó fún wa lọ kó wá lò sábà ti dáadáa fún wa ọ̀la ìdílé tó bá àmọ̀rẹ́ ọlọ́run tó yẹ o túmọ̀ sí pé àkọ́kọ́ kékeré àkọ́kọ́ bẹ̀rẹ̀ mẹ́ta ní sọ́wọ́ torí pé kùránì mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ kàkàkàkà àtibákọ́ àtúntúnmí báyìí àtẹ àtàwọn àtibọ́mọ àti àtijọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tí ń bẹ láyé máa àwọn rẹ̀ fún dáadáa àwọn tí òwò àti wọn tàbí jọ bẹ̀rẹ̀ láti tọ́ náà jẹ́ abẹ́nú àmì ọlọ́run àwọn òbí wa wà nínú àmì àforíjì ọlọ́run pẹ̀lú wọn láti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn láti bẹ̀rẹ̀ lọ́tọ̀ ọba adẹ́dọ̀ kára àkàbí lọ parí rẹ̀ tó àǹfààní lè dà sí rí tó ti àǹfààní tí má wà àwọn ojú tó ó kéré lòdì láti jọ bẹ̀rẹ̀ òkèrè ìmọ̀jú mi ò tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sí mi bóyá rọ̀ sí mi àwọn gẹ́sì kéré gan báyìí ọ̀gá kéré ní ìtajọ́ ẹ̀ tó àwọn àjọ nínú ìtajọ́ ẹ̀ tó àwọn àjọ olùbàwà wa ṣe àdìmọ́ àbúròwárí fàrà ọlọ́run bá wa kalẹ̀ kọ́ dáadáa bá wa tó wọn lẹ́nu àwọn aládùjọ bẹ̀rẹ̀ tẹ̀síìrì ló àwọn aládùjọ bẹ̀rẹ̀ ọlọ́run bá wa kọ́ gbogbo tí wọ́n ń dáwọ́lé gbogbo tí wọ́n lórí ẹ̀sán tí àwọn ẹ̀sán ẹni bá kàkọ́ àbá àwọn náà ti ń bọ̀ wá náà inú àkọlọ́hún ti lò sábà bí ká ti bẹ̀rẹ̀ òun náà alájọ àtàràzá kì í ṣètò kọlọ́hún bàbá náà bá àtàlẹ̀ kan báyìí mẹ́jọ wọn bàbá náà ti àbúrò aláìsí àwọn òbí wọn bàbá àtàlẹ̀ kan báyìí wọn tí ò fi láyé náà wọ fún wa kó lè bá yá sí gbogbo ìjọ náà wà pọ̀ àwọn èèyàn wà bá ti bẹ̀rẹ̀ sí láyé náà lónìí gbàgbà sọ àwọn náà kàn mí kéde àǹfààní láyé èwo tó máa sábà bẹ̀rẹ̀ ní àlẹ́fẹ́ni yọ parí ẹ̀ ètò ọba bẹ́ẹ̀dá ni ìtàkàtà máa bẹ̀ ní ìkọlọ́wọ́ yìí kó gàlẹ́ tẹ̀lé wa a máa bẹ̀ kó jọ kó já ká kákàtún ká alákàtún ká alákàtún akábílẹ̀ rà àwọn ọba lórí ẹ̀ ọlá ìtẹ̀lẹ́ àwa náà ti àwa nìyẹn parí ẹ̀ ní àlẹ́ aláàbò àwọn sàálà kó jọ mọ́jà ni wọ́n fún lórí ẹ̀ láyé kó jọ kó jẹ́ kó lè wúlò fún wa ọlá ìtẹ̀lẹ́ ọlọ́kùn sí kún wàdìyà kún òun pàkíyèsí ẹ̀yìn àtẹ̀yìn nínú ọ̀rọ̀ tẹ̀yàn máa bá yanjú nínú ọ̀rọ̀ tẹ̀yàn máa kà nínú ọ̀rọ̀ tẹ̀yàn máa wá tùmọ̀ rẹ̀ wọn là kọ́ hánà wa ẹ jẹ́ ká dùn ẹ̀ máa ní kíkà ní gbígbọ́ ní wá tùmọ̀ rẹ̀ ètò wákàtí ní lílo kíkà gbígbọ́ adínú lílo àbí aláṣọ hánà wa kàlá kó jẹ́kó jẹ́kó mọ́ àti àwọn ọmọ wa tẹ̀sán fún wa wá lónìí tí abẹ́ parí ẹ̀ lóye ó lẹ́sìn sọ ọlọ́mọ afẹ́lẹ́ àdúgbò náà ti wá orí mi mọ́ mo jù kàn ní wá láti ìlú wa nígbà tó ibẹ̀ ni wọ́n fi wá ọlọ́mọ àtàlẹ́ fún dáadáa ní ọlọ́mọ àgbọ̀nlé ọmọ wa bẹ́ẹ̀ lábẹ́ lábẹ́ àdúgbò náà ṣẹlẹ̀ wá náà ó اللهم لا حول ولا قوه الا بالله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وعافنا واتقنا الى الحج ولا تنسى المستقيم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه اللهم ارحمنا بالقران وذللنا بالاسلام والامر وهدى ورحمه اللهم اهدنا لما تكفينا وعلمنا ما تعلمنا ورحمه الارض وعنا عليه ابراهيم الارض الله وجل سبحانه يا رب العالمين سبحانك ربنا الحمد اشهد ان لا اله الا انت